fẹ́ méjì ni wọ́n kó sí o àwọn táà lè fẹ́ láíláí àtàn táà lè fẹ́ nítorí ìdí kan tí di ń bá ti kó a lè fi hàn padà nínú táà lè fẹ́ torí ìdí kan ilẹ̀gbọ́n ìyàwó ẹni wà torí wípé àbúrò rẹ̀ ń bẹ lọ́dọ̀ èèyàn tó inú wọn ni àbúrò ìyàwó ẹni wà torí pé ẹ̀gbọ́n rẹ̀ ń bẹ ní ẹ̀ẹ̀dẹ̀ èèyàn tọ́lọ ń bá mú ikú wá tóbìnrin ẹbá kú sọ́dọ̀ èèyàn èèyàn lè padà fẹ́ ẹ̀gbọ́n rẹ̀ yẹ́ àbí tọ̀láàkù lọ wá tọ̀láàkù o lè wá tí àwọn tí a ń sì ní obìnrin wọn tí wọ́n tó tọ́pọ̀ ìfẹ́ fàbó rẹ̀ tàbẹ́gbọ́n rẹ̀ fọ́kọ ọmọ wọn ọmọ ìsànlẹ̀ rà àpẹẹrẹ títí máa tẹ̀lẹ̀ ọwà nítorí wípé a lè fẹ́tẹ́sì wíhun in tó dè náà àbúrò rẹ̀ in tó dè lẹ́gbọ́n rẹ̀ síbẹ̀ lẹ́gbẹ̀ wa yóò ìyàwó ẹni ní ìrìnwó ní táìmù tí ó kùn bá sí ti ìjà tó bá jẹ́ wípé àbúrò rẹ̀ sàláìsì sọ́dọ̀ èèyàn àbẹ́bọ̀ ìsáyì sọ́dọ̀ èèyàn ó náà wá wà ní ah kò sábúrú mẹ́ bó <laughs> ìsìláàmù wa òsùnmọ́ tó bá nílẹ̀ Yorùbá ibi wọn ti fẹ́ ẹni kẹsẹ̀ ń bá dàn fìtínà tó gún táwọn èèyàn fi ojú ẹni náà kàn ọlọ́ndàpọ̀ méjì wọn wọ̀ná tí wọ́n èlú àjẹ́nà mọ̀ bá wọn tọrọ tí wọ́n fi ọmọ wọn tó jẹ́ àbúrò wọ́n fi fún ọkọ nígbàtẹ́gbọ̀n rẹ̀ kú sílé kan wà lẹ́ẹ̀kì ni bàbá náà rẹ̀ àwọn èèyàn fìtínà ẹ̀mẹ̀ pé tó jẹ́ kí àlìkàmọ́ ọ̀rọ̀ rẹ̀ wípé in tí èyàn bá ṣe wọ́n bíyàn mẹ́ in tí ọjà yí ọ̀rọ̀ náà pé in tí ó kẹ̀yàn ibẹ̀ wọ́n tó kọ́ bẹ̀rẹ̀ wà lápẹ̀lú èyàn ayé wọ ṣùgbọ́n ìyá ìyàwó yàtọ̀ ń ti wọn o ìyá ìyàwó àwọn yàtọ̀ ààlìfẹ́ wọn láìláì ṣùgbọ́n àwọn ìyá wa làwọn aléròjù wọn ilà àwọn àgbàlagbà ní àfi ń sọ wípé tó ń kálùkú ọwọ́ ẹ̀tí ọ̀fọ́ máa rí obìnrin fún ó tó bẹ̀ káfẹ́ ìkẹ́ tó sọ ìgbìyàn ni ó gán tó bẹ̀ nítorí pé tó bá ti fọ́ rẹ̀ tán yọ́ máa rí ìyá rẹ̀ ìyá ọmọ ìsìnyàwó tiẹ̀ ìyàwó mi jẹ́lẹ́ à torí ipẹ́ nìkan ó fẹ́ ọmọ mi yọ́ wà dẹ̀ tí ó mọ̀ rí ìyàwó mi ah, mọ gbọ́dọ̀ jò tán ọ̀jẹ́ ní eré ọlọ́njọ́ ah. ọlọ́ndakùn gbogbo ọjọ́ ta bá gbọ́jà wà kalẹ̀ ta fẹ́ ta ta ń polówó rẹ̀ mọ́jọ̀ lórí burúkú ọyàbẹ̀wà ara rẹ̀ gbọ́dọ̀ ní pẹ̀sí rẹ̀ mọ́sí wa náà lò mú fún àtàwà náà táà rájà lọ́dọ̀ ọmọ tàbí rájà lọ́dọ̀ tíra náà gbọ́dọ̀ ní pẹ̀sí rẹ̀ mọ́ lò àfújìnú rẹ̀ yọ́nà ní àfún ààlẹ́tọ̀ láti rójú a sì ń fásì kó ìtọ́fà rẹ̀ lé àná ẹ ń bá wà ń tí rẹ̀ lọlé àbọ́wàbọ̀ rẹ̀ lọ tó sì jẹ̀lé à ọlẹ́tọ̀ àti fíjù rẹ̀ ń bẹ̀ tí ọ̀bà sẹ́pọ̀ rẹ̀ ń bẹ̀ ní o bákan náà sì ń ké fàwátà jẹ́ ọlọ́run tó ju wọ́ bá wakalẹ́ mọ́jà fi rí náà ń jọ̀gbọ̀n ìkẹ́ àmọ́ má ma fàwọn afẹ́ ní wọ́nàwọ̀nà ní máa fi lọ yọjú àwọn ẹlẹ́ ìjọ tí bá ń ṣe tíṣe ní máa tó wà àwọn ìyàwó yàwó nígbàtà ti rí ọwà tú ní wọ́n ká

Anọ́mà. Ẹ̀sà mọ́ náà. Ṣéṣù. A máa sọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ náà ẹwà ní ẹni ó ti ní èṣù ọgbà èṣù ní security ma mọ̀ bá ń sọ́lẹ̀ Wọ́n ti Ìyẹ̀dẹ̀rẹ̀ báyìí. Ṣé kí rẹ̀ létí ìbẹ̀rẹ̀ jẹ́ ìbẹ̀rẹ̀ kẹ́ lójú tọ́lọ́? Wọ́n ni wá ṣe pẹ̀lú àwọn obìnrin tẹ́rẹ́dì obìnrin kan ẹlẹ́sẹ̀rẹ́ kẹ́nu ọ̀pọ̀ mọ̀ yìí lórí ọ̀rọ̀ àlá ẹwà sọ nǹkan mẹ́tọ̀ jẹ́ tójú ayé ẹwà ní tẹ́rù ẹ̀ náà lò náà àwọn aláyọ̀ ọmọ ti mọ̀ yìí hmm, ọ̀lẹ́yìn rárá bàbá yìí in tí a jẹ́ bèèrè bèèrè ọ̀lọ́ ìbèèrè dáadáa ṣe rí bí ìṣẹ̀ṣẹ̀ máa wọ̀ pé kìí fẹ́ kéyìn ọ̀dá lára wọn gbogbo ẹmbá ti rí nǹkan mẹ́lẹ̀ tọ́jẹ́ wípé ó sì kọ́ lè lórí tó bá jẹ́ pé n tó fẹ́ tẹ̀lé ní fún ti gbọ́ ọ̀rọ̀ náà yí tó jẹ́ súnà yìí òun fẹ́ lọ wù nǹkan ìfò wọ́n wò lé kó tó léwu nǹkan ọ̀kan náà níbi rẹ̀ yọ́ kọ́ ti ẹ̀mí rẹ̀ tí ń bẹ́m̀bí tó rí màlẹ̀ wípé ní ń ṣe nǹkan báyìí fóun sí dọ́jọ́mọ́ ilé ń gan tẹ́lẹ̀ bàbá èṣù lọ sẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ ọ̀sàgbára lẹ́mọ̀ tí wọ́n bá ti ń kakọ̀ ámbì kan èṣù náà máa yọ ni tí wọ́n bá ti ń pèrò ámbì kan ó pìlẹ̀ kakọ̀rọ̀ ámbì kan agbáratẹ́ ìsọ gẹ́gẹ́ ẹ̀mí rẹ̀ lèṣù bá sọ̀rọ̀ para pé wọ́n náà ti ọ̀rọ̀jọ́ gbogbo abọ́sáàdì ọ̀rọ̀jọ́ gbogbo àjọ àwọn àfà ọmọ ìpáwọn security ọwọ́ àmọ́lájá àbọ́ sọ́lẹ̀ onígbẹ̀yìn wá sẹ́yìn lẹ́nu nígbà ẹ̀tì bàtàlámù tẹ́ gbogbo tọ́rọ ní ẹmà ṣe okùnlẹ̀ tí ń yọ ẹlẹ́ẹ̀kejì náà làkọ̀kọ́ náà gbogbo tí èyàn gbé mi ọgbọ̀n kìí ẹ̀yọ ọ̀pọ̀ nígbàtí ọba fún ọ̀rọ̀ ọlọ́njẹ́ abomi gbé lọ èsù ni mọ́ ń dẹ́rù báyẹ̀ bí èyàn ilé fi jẹ́ pé àbàbá ah, èèmọ̀ ń bọ̀ ní oṣù tí bọ̀ Annabi Sulaiman bó ṣe lú àjẹ̀nù ẹ̀sìkírù ọlọ́run ni kí sí àwọn nǹkan tó dé òun náà kí àwọn nǹkan tó tú òun náà lẹ̀ pẹ̀lọ́wọ̀n àjẹ̀nù ó dé ní ẹlẹ́ẹ̀kejì ẹgbà pẹ́lẹ̀jẹ̀nù àwọn èèyàn ọ̀nà méjì ni ìmọ̀ bìlì ìwádì àwọn bìlì mùkọ́bí bìlì ìwádì nínú kájọ fi nǹkan jìrọ̀ àwọn bìlì mùkọ́bí tàbí múwá kí wọ́n mọ́ mi nǹkan kan sí kò ìwọ̀n ìbá ó dẹ̀ lò ní ọmọ sáà àìmáyé èèyàn lẹ ń wò pé ó kú tó mi tó jẹ́ pé mi lọ padà gbé lọ ìtí sì bẹ̀lẹ́ mi ẹ̀ní pé nǹkan bẹ̀lára àwọn tóhun fi lè kú tó wọ́n pọ̀ tọ́rọ ìjọ kó mi ní òmù kó mú mi kú ohun àti tó gbénú náà lẹ́jọ kú wọ́n jọ sí ẹ̀pọ̀ náà ọlọ́run sí ajọ́jẹ́ wọn náà ṣẹgbọ́ ọ́n bẹ́nu àwọn táàmù ẹ̀rọ nípa ìjẹ́ nípa ẹgbẹ́ pé kúrùkù ńlá sí àwọn ọmọ scholarship da scholarship jama'a bàbá yìí gbọ́ mi yé ṣùgbọ́n wọ́n gbọ́ mi yé ní 40 over 100 nígbà mọ́ mú àdíríkì àdíwọ́sára ṣàrí yẹwa gbogbo ọmọ nàbí àdábà pàtà àtẹ̀yìnbẹ̀ sí wáyé ẹni lé nù àlìjànnà àti mìíràn mo sì tún nílé nù náà ẹ̀yìn náà lé nù náà gbogbo àjọ ní gbogbo ń bá ti wá wọ́n ìjẹ̀nẹ́nu à mùsùlùmí ọlọ́run wọ́n wà sọ wípé Joseph ti lọ ní òun oná nílẹ̀ alìjẹ̀nà ìwọ Suleiman ìwọ ló nílé rẹ̀ alìjẹ̀nà àti jẹ̀mẹ́lẹ̀ rẹ̀ báyìí lálìjẹ̀nà iná tí wọ́n hadithu tani abu musa al-ash'ari barakallahu fikum Allah